mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù ọ̀dọ́mọdébìnrin ni sàlámọ́tù àṣàfà tí gbogbo ènìyàn mọ̀ sí small mummy ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n kí i fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ látòrí ayélujára small mummy ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe fọ́nrán fídíò èyí tó fi ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olódùmarè àti lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún ìgbárùk jìbìtì ìfẹ́ àti ìkẹ́ tí wọ́n fi hàn sí lásìkò ọjọ́ ìbí rẹ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. Today everyone thank you very much I really appreciate bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń post picture mi tẹ́ drop comments tẹ́ share everything I can see everything I really appreciate inú mi dùn sí gan-an. So yẹ yín bẹ̀ yẹn ẹ̀yin tẹ̀ ń send gift náà tẹ̀ ń ṣe everything thank you i really appreciate. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù látòrí ayélujára ni apá òkagi mariam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí taoma òun ni wọ́n ti ń kí wípé ó kú ayẹyẹ àyájọ́ ọjọ́ ìgbéyàwó ọdún kan eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ taoma ló fi àwòrán tó ti fọ́nrán fídíò òun àti olólùfẹ́ rẹ̀ sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé ọdún kan bí àná àti títí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ ọlọ́kan òjọ̀kan ọ̀rọ̀ nípa rẹ̀ wípé ó káre láé wípé ìgbéyàwó àti àárín òun àti olólùfẹ́ rẹ̀ kò ní dàrú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ amúra bí obìnrin ni James Brown òun ló ti fi ìjáde rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ sí ìtàkùn ayélujára bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni James Brown ṣe àfihàn báàgì tuntun aṣọ tuntun àti àwọn ẹ̀bùn mìíràn tó rí gbà láti ọwọ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ tuntun èyí tó ṣẹ̀ṣẹ̀ ní tó sì ṣe ìlérí láti gbé e jáde àmọ́ ní báyìí ni James Brown fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ìjáde ọ̀hún ti lọ bí wọ́n ti fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olówó iyebíye gbé e, tí wọ́n sì ń lọ láti ilé oúnjẹ kan sí òm mìíràn láti jẹ̀gbádùn ara wọn bóyá ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí ló ìbòjú bẹ́ẹ̀ sì ni tí kò sí ẹni tó lè mọ irúfẹ́ ẹni tí ọkùnrin ọ̀hún jẹ́ àmọ́ ju gbogbo rẹ̀ lọ àwọn olólùfẹ́ James Brown lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí wípé ó kú ìgbádùn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òye ti fojú hàn gbangba gẹ́gẹ́ bí àwọn olùlò ìtàkùn ayélujára ti ń kí kọ́láwọlé ajéyẹmí èyí tó jẹ́ ọkọ tóyìn ajéyẹmí wípé kò sí ọjọ́ ìsinmi kan tí kì í fi àwòrán àwọn ìdílé rẹ̀ sórí ìtàkùn ayélujára bí wọ́n ti ń darí bọ̀ láti ilé ìjọsìn kọ́láwọlé ajéyẹmí ló fi fọ́nrán fídíò àti àwòrán ṣàpẹẹrẹ bí ó ti ń lọ àti bí ó ti ń bọ̀ láti ilé ìjọsìn sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ó káre ó jẹ́ olùfọkànsìn nítòótọ́ tí kò sì fa ọwọ́ àwọn ìdílé rẹ̀ sẹ́yìn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà orí ayélujára ni Túndé Ednut òun ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti lu àwọn olùgbé ìlú Canada lọ́gọ̀ọ́ ẹnu wípé iṣẹ́ ni wọ́n ń ṣe látàrí òtútù amúbíẹ̀yá ni eléyìí tó fi orílẹ̀-èdè ọ̀hún ṣe bùgbé lásìkò tí a wà yìí Túndé Ednut ló fi fọ́nrán fídíò níbi tí ọkùnrin kan ti fẹ́ ṣí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tí yìnyín sì ti bo gbogbo ọkọ̀ náà débi wípé tipa tipátipá ó ní ọkùnrin ọ̀hún fi rí ilẹ̀kùn ọ̀hún ṣí látàrí bí yìnyín ti bò ó látòkè délẹ̀ tí Túndé Ednansi sì ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé ká má pàrọ̀ tanra wa jẹ àwọn olùgbé Canada lásìkò yìí ń gbìyànjú púpọ̀ lè tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn ránṣẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti sọ wípé iṣẹ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ń sọ wípé ó wo òun pẹ̀lú kóun náà lọ sínú òtútù yìí ní Erinni Small Doctor ó ní òye ti ń fojú hàn díẹ̀díẹ̀ wípé ó ṣeé ṣe kí òun àti akọrin nì Portable tí gbogbo ènìyàn mọ̀ sí Zazu kí wọ́n jọ ṣe orin kan papọ̀ ní kò pẹ́ kò pẹ́ yìí Small Doctor àti Zazu òun ni wọ́n jọ rí papọ̀ Portable ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára Insta story rẹ̀ láti ṣàfihàn bí òun àti Small Doctor ti jọ ń kọ orin papọ̀ léyìí tí àwọn ènìyàn sì sọ wípé ìgbà wo ni kí àwọn máa retí orin yìí ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. I'm not out of me, I girl you. You know. I'm coming out of baby you. Shut up, You can call me small doctor. I know my neighbor. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré ni Ìyábọ̀ Òjó ló ti ń gba àwọn òbí nímọ̀ràn láti rí dájú wípé gbogbo àwọn ọmọ wọn tí wọ́n bá ń lo ìtàkùn ayélujára TikTok ní kí wọ́n máa yẹ̀wò ní gbogbo ìgbà látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ti máa ń parọ́ ọjọ́ orí wọn sórí ìtàkùn ayélujára TikTok yìí wípé kí wọ́n yẹ̀ wò kó má jẹ́ wípé ọjọ́ orí tí kìí ṣe tiwọn ni wọ́n fi síbẹ̀ léyìí tí yóò fún wọn ní ìdènà láti máa wo gbogbo ohun tí kò yẹ fún wọn láti wò lórí ìtàkùn ayélujára náà Ìyábọ̀ Òjó ló lo ìtàkùn ay ayélujára rẹ̀ láti gba àwọn òbí nímọ̀ràn wípé ayélujára dára nítòótọ́ ṣùgbọ́n ó yẹ kí wọ́n mójútó àwọn ọmọ wọn kí wọ́n má bàa máa wo ìwòkuwò láti orí rẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ẹ̀. I noticed that a lot of uh, parents especially um, young parents or parents with um, um, kids I'm talking about from the age of like four five to like thirteen years old. Um, a lot of you allow your kids go um, download TikTok, but I don't think you know that they need to put their age on it so that they are restricted to certain things that they can see on TikTok. Because TikTok is not an app for kids. A lot of things go on on TikTok and they probably might get confused. You understand? especially when they get to see a whole lot of things that I don't think you want your kids to grow up and become. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń ṣe ìkìlọ̀ fún ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ Davido èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Israel DMW wípé ó jẹ́ ṣọ́ ẹnu rẹ kí wọ́n má bàa já ìwé gbélé ẹ̀ fún ọ Israel DMW olólo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ síbẹ̀ wípé òun ló ń ṣe okùnfà ìlàjà tó wáyé láàrin ìlú mọ̀ọ́ká olórin Wizkid àti Davido Israel yìí ló sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti kọ síbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára ti gbé e kárí tí wọ́n sì ń fọn káàkiri bíi tọrọ fọ́nkálé tí wọ́n sì ń sọ wípé Israel ó jẹ́ ṣọ́ra rẹ̀ kó má lọ kó sí ọwọ́ íjíbítì àwọn ọ̀gá rẹ̀ kí wọ́n má lé ọ dànù ní tèfètèfè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìtàkùn ọ̀gbọ́n TikTok àwọn Glorious Twins eléyìí tí wọ́n pè ní gbé e dìde fún mi èyí tí ó lu orí ìtàkùn ayélujára TikTok kan ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ wípé ìtàkùn ọ̀gbọ̀n yìí náà ti ń lékè bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì pẹ́ rárá tí ìtàkùn ọ̀gbọ̀n ń dé tó sì ti di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn TikTok ti ń gbà bí ẹni gbàgbà ọtí ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀kínní látàrí bí orílẹ̀-èdè nàìjíríà ti fìdí rẹmi pẹ̀lú àmì ayò kan sí òdo lọ́wọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tunisia ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára tí ń bu ẹnu àtẹ́ lu ọlọ́wọ́ ẹ̀mú fún ikọ̀ super eagles ìyẹn múdùkà òkòyè wípé o kò lẹ́tọ̀ọ́ láti wà níbẹ̀ níṣe ló yẹ kí ó lọ darapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe ìkópa nínú big brother naija tàbí kí ó lọ máa ṣe amúra bí obìnrin nítorí pé kò tọ́ gẹ́gẹ́ bí ẹni tó yẹ kí ó máa jẹ́ ọlọ́wọ́ ẹ̀mú ìdààmú fún ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà látàrí bí ó ti fi àyè sílẹ̀ fún bọ́ọ̀lù láti já wọnú àwọn léyìí tó sì mú kí ikọ̀ tunisia borí nínú ìdíje èyí tó wáyé lánàá òde yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kò bá kùngbé ó ní àwọn ènìyàn ti ń fi sọ̀kò sí látòrí ayélujára bí ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀hún ti ká wọn lára tó. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.